mo rà háì mo rà háì mo rà háì ẹ́ bùrọ̀dá yìí ti sọ̀rọ̀ ah, ó sọ wípé ọkàn bàbá yìí ò balẹ̀ o ah, bùrọ̀dá yìí tún ti sọ̀rọ̀ lórí Yorùbá Nation gbogbo àwọn táwọn fún òmìnira bùrọ̀dá yìí tún ti bọ́ta fún wa ó sọ wípé ọkàn pípọ̀ yìí ò balẹ̀ mo rà thank you bùrọ̀dá yìí ah, túkọ̀ bùrọ̀dá yìí ó ṣeun ó fún wa ní mo this shows pé à push ẹ má dúró ẹ má dúró ọmọ yorùbá nation ẹ má àní dúró eléyìí sọkún wa pé kíní tá à ń dùn yẹn ó ń bà yín àbùràtà yìí lọ patí aláwọ̀ kan yóò ní balẹ̀ ọlọ́run ládùúgbò wàhálà tá à ń rí nàìjíríà today ọlọ́run ṣeun ó sọ fún wa ọlọ́run bí tọ́rọ̀ dé dúró nísìn ó ti sú ọ fún wa pé ilẹ̀ yorùbá máa dá dúró anytime tí ọ̀tá ẹ̀ bá ti ń pariwo yẹ kò wé kí n kan tó ń jù yẹn ó ń bà á ní ọlọ́run ọmọ ilé àdìsá ọládìkún gàtáì ó fẹ́ fọ́ wa lójú ó fẹ́ kọ́ eyín ọ̀kan wá nílẹ̀ yorùbá ọmọ yorùbá ayayarí aláànígbà ọlọ́run àpò àpò ocean hmm, gàtáì ẹ jáwọ́ inú agbami ètò ọkàn yín ò ní balẹ̀ gbogbo ọ̀tá ilẹ̀ yorùbá yorùbá nation làwa fẹ́ àbí kílẹ̀ yìí fẹ́ tẹ́ bá ti ń wo show yẹn bá wa tẹ̀ tán pẹ̀ bá wa share ẹ bá wa kọ kọ́mẹ̀tì yín opinion yín ṣé inú yín dùn sá please ẹ wo show yìí dé end ni o torí ẹ máa laugh you go laugh laugh laugh laugh <laughs> you go tire inú mi tá a dùn ní pé Buratai sọ̀rọ̀ adúpẹ́ o thank you Mr. Buratai àwọn náà ní kọ́ lọ gbé Sunday Igboho ní ó ti yé yìí jáwọ́ àgbà mi ètò. Ah, túkọ̀ Buratai ó tún ti jáde o. Buratai tún ti fohùn léde ó ní gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹ́ Yorùbá nation gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo Biafra ó ní kẹ́ get out ṣáàtì gbọ́n tí túkọ̀ Buratai sọ ó ti sọ̀rọ̀ ó tún ti bọ́ta ó tún ti wá fohùn léde fún wa ó ní kẹ́ má bẹ́ o <laughs> túkọ̀ Buratai rìtáyà general ẹ mọ̀ wọn àwọn nìyẹn lẹ́fítánà general ni wọ́n náà fi rìtáyà láyé Buhari Hmm. àwọn ni Buhari lò kán lọ gbé Sunday ọmọ Adéyẹmọ wálé àwọn ni Buhari lò kán lọ fi igi gún ojú gbogbo ọmọ Yorùbá kán jẹ ojú wa bàṣàbàṣà kán tẹ̀ sí wa lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kán lọ gbé Sunday àdìsọ ọmọ Adéyẹmọ wálé ojú tí gbogbo ọmọ Yorùbá fi ń rìnà Buhari ní kán lọ sí ìdìbò kán fọ́ ojú yẹn bẹ́ẹ̀ sà wọ́n lẹ̀ ti rìtáyà náà àbẹ̀ṣì tún wà nínú òṣèlú ni. Oh once a soldier is always a soldier is that what you want to use for us àmọ́ wọn ò sọ fún yín tí wà nìkan wẹ́ẹ́ná ẹjọ́ yìí kan tí wà nìkan àwa tá a fẹ́ òmìnira nìkan ni problem fún Túkọ̀ Buratai bí wọ́n ṣe ń jiyàn gbé nílẹ̀ ní ní everywhere Nigeria generally ìyẹn ò tiẹ̀ kàn mí nílẹ̀ Yorùbá Túkọ̀ Buratai ò gbọ́ sí i. Mm. bí ebi ṣe ń pa àwọn èèyàn tí àwọn èèyàn lè avoid láti ra noodles jẹ túkọ̀bù àtàyò mọ́ ń pa ìtàbá gbọ́ mi ò gbọ́ nǹkan kan kò gbọ́ anything everywhere tó bá lọ <laughs> yorùbá nation yorùbá nation ọmọ ìyá mi aláàyè ń push o ah! ẹ fún àwọn èèyàn ní headache <laughs> ẹ fún àwọn èèyàn ní headache o túkọ̀bù àtàyè lọ patí birthday ló lọ o ibi ọlọ́jọ́ òbí tó yẹ kó máa jó kó ṣe fàájì kínú ẹ̀ dùn kó máa dáńsíá mọ̀ pé bẹ̀yìn àwọn ọmọ ọlọ́mú gẹ̀lẹ̀tẹ̀ ọmọ onídìí fẹ̀fẹ̀ gbogbo náà máa wà bẹ̀yìn o àwọn lẹ̀pa tó posh àwọn skin dark skin tó máa shine àwọn skin tó gbé pupa ni wọ́n àwọn caramel skin máa wà ń bẹ̀ yẹn láwọn ọmọ tó ṣan túkọ̀ bùrátà yóò rí wọn o <laughs> Yorùbá nation ẹ ti gbá patension kalẹ̀ ṣé báyìí sùn báyìí. <laughs> lórí ọ̀rọ̀ yorùbá nation ṣé túkọ̀ bùrátà yìí ń sùn báyìí kéèyàn lọ sí birthday kó wá fẹ́ give his speech ní birthday kó jẹ́ pé ọ̀rọ̀ yorùbá nation ló wọ́n máa sọ wàhálà ìwàhálà ti wà òun ni wọ́n rán nígbà yẹn tán ni kó lọ gbọ́mọ adéyẹmọ wálé tán ni kó lọ fàdìsá wálé wọ́n ṣe lọ́rọ̀ olówó sunday àdìsá ni ó tì kò sí ní tó jọ káàwọn aládìkún òní ṣòfò ẹ̀mí wọ́n náà wọ́n lọ gbé ní tipátipá ni pé Buhari ẹni ibi tí ń pọnmọ́ re balùwẹ̀ eléri ibú tí ń sunkún jẹ́jẹ́ ó ní kí túkọ̀ bùràtà ó dẹ̀ sọ di ambassador overnight ní Benin Republic God ẹ bá mi ṣàdúrà fún president Benin Republic olùwàwà àwọn máa dúró tiẹ̀ àwọn president gidi nìyẹn tí wọ́n mọyì òmìnira àwọn president tó da nìyẹn tí wọ́n mọ tí wọ́n ń pè lómìnira ẹ wá gbọ́rọ̀ lẹ́nu túkọ̀ bùràtà ọláyé ẹ bá wa ṣẹ́ẹ̀kì bp máì bàbá ẹ bá wa ṣẹ́ẹ̀kì bp túkọ̀ bratai tó ṣe bp ẹ sì ná máa ṣà a máa gbòmìnira ọlọ́run a máa gbòmìnira ẹ kàn halẹ̀ mọ́ wa ni ìlú tí àwọn èèyàn tí wọn ò lè ra ordinary noodles jẹ mọ́ noodles táwọn èèyàn lọ ń bẹ́ sódò tí wọ́n ń jẹ́ àwọn èèyàn gbé anyhow àdìsá ó yà já wa sí i ẹ jẹ́ ká rẹ́rìn díẹ̀ ṣó eré yìí ṣó tó ẹ wò tẹ bá wo ṣó yìí tẹ bá kọ́mẹ́ǹtì tẹ bá ṣí ẹ fídíò yìí tẹ bá wo ṣó yìí tẹ bá tẹ tọ́ǹ pọ̀ tí n bá wọlé yín gbogbo ọbẹ̀ yín ni máa kó jẹ ẹ bá wa máa tẹ tọ́ǹ pọ̀ lórí ṣó wa ẹ bá wo ṣó wa kọ́mẹ́ǹtì lórí ẹ ẹ sọ opinion sí yín náà opinion yín limited àwa limited sí opinion táwa lè sọ opinion sí yín limited ẹ lè kọ́ yé ẹ lè kọ́ five thousand opinion lórí lórí ṣó ẹyọ kan YouTube á fi recommend ẹ ní fún àwọn èèyàn pé àwọn èèyàn àwọn èèyàn ń sọ̀rọ̀ lórí kinní yìí o tẹ́fẹ́lẹ̀ tí wọlé bá wa tẹ tán pẹ̀lú bá wa share fídíò wa Àdìsá gbóhùn sókè. mo bí òṣùpá ó ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí ì rí a sì máa gọ̀ ké sí torí bí ìdí ìgbà láyé ta wa ó pọ̀ jù pé tààrà àtàkùn ọba àbú láti bí dèdò àtàkùn dádó yóò bá máa dúró àlùbáríkà ń sọ lọ kulẹ̀ lọ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 igbó ọ̀sà headache ọ̀sà ọ̀láyìí máa yìí ti di ẹ̀fọ́rí burúkú ẹ̀fọ́rí fún gbogbo ọ̀tá òmìnira ilẹ̀ yorùbá yorùbá nation clap for yourself ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́wọ́ àtẹ́wọ́ kó máa ró ẹ jẹ́ kí àtẹ́wọ́ máa ró yorùbá nation wàhálà ẹ̀ à ń tra ẹ̀ ọlọ́run tó bá rí i pé ọ̀tẹ́ ò lè sùn kò lè wo ọmọ ìyá mi kíra ẹ̀ òun try ọlọ́mọ pa à try yìí a gbìyànjú àdákẹ́ buratai tó fi lo gbogbo ìgbà tó o lò lórí oyè insecurity ní nàìjíríà ṣó o rí yanjú o ò rí yanjú a ti sọ fún yín pé yorùbá people a ti ń kọ history wa a ti ń kọ bible wa a ti ń kọ kùránì wa buratai oya shop this one for army o e cannot better for army this is what army don do us e no go better for them army don sell us finish say dey attack us dey ambush us army no go better for them e no go better for them at all see so way army army suffer us army suffer us e cannot better for them e cannot better for army army don suffer us finish. My brother Hamid also falls. Hamid also falls. Hamid, Hamid, Hamid also falls after they don't finish us. Hamid was they said us. They said jet. When they don't finish us, when they don't finish us, they said jet. When Hamid don't finish us, Muratino got better for you for life. And this video, the video of Muratino got better for you. It cannot better for Muratino. ẹ jọ ta lẹ gbọ́ tí wọ́n dárúkọ ẹ̀ ta lẹ gbọ́ tí wọ́n ní kò ní bẹ́ńsúẹ́ fún ta lẹ gbọ́ tí wọ́n dárúkọ ẹ̀ tí wọ́n ní kò ní ra igbá fún wọ́n ní tó bá ra àwo fún gan wọ́n láwo yẹn máa fọ́ ni ọ̀gágun Buratai you dey hear am you dey hear am àwọn Nàìjíríà àmì ni àwọn Nàìjíríà soldiers ni wọ́n ń pariwo tí wọ́n ń sunkún yẹn wọ́n ti ambush wọ́n ti pa wọ́n ti pa ṣégè bá àdáyà lè sú ẹ̀ tán wọ́n ti pa wọ́n yànnàyànnà sílẹ̀ ẹlẹ̀ àwọn ọmọ ọlọ́mọ nìyẹn nínú igbó o tó bá yẹ pé when you were like their their own rank ní àwọn tó wà níbẹ̀ ń gba ẹ̀ ní wọ́n rán ẹ lọ níṣẹ́ tó dé tòwútòwú báyìí tí wọ́n fún ẹni tó máa fi jà ṣé wàá débi tó dé yẹn túkọ̀ bùràtà ẹ̀ Yorùbá nation ní problem kò rí gbogbo yẹn àwọn àmì ni wọ́n ń fún elépè yẹn àwọn ọmọ ẹ̀yẹn náà ń ṣe àbẹ́mi ni mo sọ ni àwọn ọmọ ọlọ́mọ wọ́n pa wọ́n nípakúpa ni wọ́n lè ti ta àwọn if na true lẹ bá tà wọ́n ẹ lọ máa náwó yẹn díẹ̀díẹ̀ ẹ fà wá sílẹ̀ lọ́rùn ẹ jẹ́ ká gbà àwa máa gbòmìnira tiwa àdìsá ti sọ fún ẹ̀ ó ní àlùbáríkà àwọn tọ́lọ́hún kólé ayé lé lọ́wọ́ ó là máa gbòmìnira tiwa abẹ́yẹn ọmọ ìyá mi ẹ̀rí pàǹtíráì ọlọ́run <laughs> ó yá continue pushing ẹ máa push a máa push ah! ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu túkọ̀ buratai ó ní those pushing for Nigeria break up are dreaming ẹ máa kà á lẹ́gbẹ̀ẹ́ yẹn gbogbo èyí tẹ́ ń push fún Nigeria break up wọ́n ní àlálẹ̀ ńlá o pàtẹ́yìn lọ sí birthday party tí ò rí ọ̀rọ̀ sọ pé ìwọ tí mo wá sí bẹ́tìdé o ọlọ́run jẹ́ owó o ọlọ́run jẹ́ o kò tó lọ síbẹ̀ fún ni pé those pushing for Nigeria break up are dreaming does that mean pé ọ̀rọ̀ tí army yẹn sọ wípé àwọn army Nigeria mi ti tán àwọn does that mean pé òótọ́ ni no ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tí kò gàtẹ́ ó ń dàbí òótọ́ ọlọ́run ó òótọ́ mi wàá mọ̀ bí yóò tọ́ ni àbó talk up because no be me talk am allegedly he said àwọn tí wọ́n Nigeria army ti ta àwọn tán ìlú ṣé American soldier náà máa pa bẹ́ẹ̀ lọ́wọ́ máa sunkún bẹ́ẹ̀ yẹn wàláì Nigeria àwọn ọmọ mi láti kó nǹkan lọ síbẹ̀ burúkú burúkú unpunch newspaper èní ni o láàárọ̀ yìí náà ni èní fifteen July twenty twenty four sunday náà lọ patí lánàá fourteenth of july twenty twenty four èmi monday ni yorùbá wu àmẹ̀bọ of yorùbá nation akálòlò kì í ṣe àmẹ̀bọ ni mo gbọ́ yorùbá wuyì ni first akálòlò tó máa ń ṣèké now on punch newspaper former chief of army staff lieutenant general tukur buratai has urged those wishing nigeria disintegrate to perish their thoughts wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́fẹ́ kí nàìjíríà tẹ́fẹ́ kó pín wọ́n ní wọ́n ní kẹ́ ẹ bẹ́rì ṣìtọ́ọ̀tì yín kò ní kẹ́ ẹ bẹ́rì ẹ̀ o ó ní kẹ́ ẹ parun ra pátápátá ń tẹ́ ẹ rò lọ́kàn yẹn wípé nàìjíríà máa pín ó ní kẹ́ ẹ parun ẹ bá mi sọ pé dey play <laughs> àwọn náà mọ̀ pé ó ń báyìí ọlọ́run pẹ̀lú nǹkan tó tiẹ̀ wá sọ yìí it shows pé ó ń bà yín gidigidi gan ariwo wa ó ń pú ẹ̀yìn tẹ gbé fún Tinubu pàtẹ́ mọ̀ pé àjẹ́ nǹkan kan kí ló ń tẹ gbé post fún Tinubu <laughs> wọ́n ní Tinubu ló kó jáde o Tinubu gan sọ pé ó mọ̀ wípé alẹ́sẹ̀ ńlẹ̀ ó ní tẹ́ ẹ̀ bá gbé post fún un olóhùn á padà sílé ẹ̀ ṣe jẹ́ kó padà sílé kí ti yín ta <laughs> yay to perish their thought predicting that the country will continue to remain a united nation ó predict ni o he predicted pé Nigeria will continue to remain a united nation. Are we unite? It's only the politicians and all the jẹgúdújẹrá àríjẹni di modaru that are united. Our tá a ní nǹkan we only we only unite níbi ìyà because the unity we have ni pé kí a má rí owó jẹun ká má rọwọ́ tìbẹ̀rù ibi tá a ti dọ́gba nìyẹn bí ìrẹsì ibẹ̀ nìkan láti ṣàǹkó let's go ahead they will ó ní Nigeria will remain so this is the ego Af uh, African leaders you guys are full of ego ẹ bá sọ̀rọ̀ pàá ah, like nothing go happen Oga Buratai you no go believe the day wey monkey go go market You no go come back the day wey all these youths all not be only youth sef everybody ṣé Sunday Igboho lè fojú sí lára forget am people are hungry and there's an addict that said an hungry man is an hungry man ebi ń pa àwọn èèyàn inú ń bí àwọn èèyàn african leaders you guys are full of ego nothing go happen na so kenya president think say nothing go happen o ebi kenya is now loading in nigeria this is the way kenya president and kenya lawmakers think say nothing go happen ṣé Kenya wọn ní army ni then get army wey reach you tukobu atai then get army wey no reach you and they get army wey pass you. lẹ́ni nǹkan Kenya wọ́n dọ̀pálẹ̀ na so you go talk but well i just enjoy this talk o ẹ̀yin tèmi abẹ́ ẹ gbádùn ẹ gbádùn ọ̀rọ̀ tó kọ̀ọ̀bù àtàyè ọlọ́run ọ̀rọ̀ yẹn jíjà mi láàárọ̀ yìí ẹ pé ṣé tí mo ṣe jẹ tààtà náà mo kàn ra because i am like bit bákanbákan ẹ ọ̀rọ̀ tí Jacob Gatai sọ yìí this this talk ó fún mi ní moral ó yẹ ẹ̀yin tèmi hi, high hi, high hi, high hi. high Jacob Gatai ó ti boost wa ah! ó ti boost energy lára mi o ó ti boost moral mi ṣó boost moral ti yín náà now I know say we dey and sacrament gẹ wọn and islam pé ó ń bá yín ah! Ni birthday ẹ jẹ́ àkàsíwájú Gatai spoke in Kunta, Osun State. On Sunday, at the 60th birthday celebration of Olowu of Kunta, Ọba Adékúnlé Oyèlúdé ní birthday Oba, Adekunle Oyèlúdé ni Kunta ni Ọ̀ṣun State. ni brata wá wasi birthday. Wọ́n bá celebration. but ní birthday yẹn, wọn ò play video. <laughs> wọn ò play àṣàkẹ́ àwọn orin tó ń lọ níta nísìnyí wọn ò play ẹ̀ ọ̀gá àbúràtà excuse me sir ṣé birthday party ló lọ ni àbí Nigeria discussion you see it shows we are ọlọ́run ọmọ yorùbá nation tí yóò ní bàjẹ́ tí gbogbo wa ò ní bàjẹ́ o ó sọ pé yes we are really pushing birthday <laughs> <laughs> ẹ wá gíbi speech ní birthday gbogbo àwọn tí wọ́n pè fómi ìnira yorùbá eh, nàìjíríà tó ní kí nàìjíríà máa pín kí wọ́n lọ pẹ́rìṣì tọ́sí wọn ní birthday ó yẹ kán fọlọ́pàá mú kétra tó sáàbù oúnjẹ ní birthday bóyá kò sí àfọ̀gágun bratai lóúnjẹ tó dáa àbẹ́ bàbá sáàbù wọn ní ọtí tó fine <laughs> wàhálà get kleg eh? na wàá o. Wow let's go ahead the event attached to the, the event attached a host of dignitaries including the Oni of Ife Kábíyèsí Ògúnwùsì Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the same the second ni wọ́n ní bàbá gan wà ń bẹ̀ pẹ̀lú white wọn àtọ̀pá àṣẹ Yorùbá onífàájì làwa mo mọ̀ pé Ọ̀ọ̀ni a máa ṣe fàájì ní àwọn lọ́wọ́ yẹn àsìkò fàájì ọ̀tọ̀ àsìkò iṣẹ́ ọ̀tọ̀ àsìkò fàájì ọ̀tọ̀ work work work all work and no play make Jack a dull guy that's why our our tajẹ́ ìwà ṣe máa ń fine because we work and play we work and play even though we don't suppose to play too much now àwọn tó wà ń bẹ̀ ex-president Olúṣẹ́gun Ọbásanjọ́ hmm. ẹ bọ́lá owó wọ́n ní bàbá Ọbásanjọ́ náà wà ń bẹ̀ bàbá Ọbásanjọ́ kí lẹ sọ ìgbà tí Buhari sọ̀rọ̀ yẹn kí lẹ̀yin wí even bàbá Ọbásanjọ́ gan ti bọ́ta wọ́n ní nàìjíríà ti di um, no go area insecurity ti lu nàìjíríà pa ṣebí ex-kini làwọn náà military officer làwọn náà ex-general làwọn náà wọ́n ṣe president ológun wọ́n ṣe president alágbádá now he is complaining if Ọbásanjọ́ is complaining time the little time see Oga ọ̀gá Buratai the little time táwọn bàbá yìí ní láti enjoy life wọn ní pátí tí wọ́n lọ time táìmù táìmù ọ̀tọ̀ fún wàhálà Time ọ̀tọ̀ fún fàájì yorùbá wo kì í ṣe bẹ́ẹ̀ hmm. ah, àwọn bàbá oníbàbà ẹ kàkà síwájú jàre ex Ọ̀ṣun state governor Ọlágúnsóyè Oyinlọlá ex Ọ̀ṣun state governor governor ex governor Ọlágúnsóyè Oyinlọlá bàbá o kábíyèsí Kẹ́mi Ọlágún o wọ́n ti pa action mọ́ yín lára ẹ má bínú ẹ má ẹ má bínú ẹ má ọlọ́run ẹ má bínú wọ́n ti pa action mọ́ yín lára ẹ má bínú sà àwọn ò kí ń fi gbogbo nǹkan ah, bàtà ti ṣe mẹ́wàá fáwọn bàbá wa o àwọn bàbá wa tí wọ́n lọ ṣe fàájì ah, èmi ò láì gbogbo eléyìí báyìí o Buratai who describe Olowukunta as a tribalized ah, the tribalized Nigeria who has shown love to people across all ethnic groups in the country wọ́n ní olówú kúta hmm, Buratai describe wọn as a detribalized Nigerian detribalized Nigerian mean pé ọmọ Nàìjíríà rere tí ò kí ń sọ̀rọ̀ nípa tribe tó believe in one Nigeria tí ò kí ń ṣẹlẹ́yàmẹ̀yà ṣẹlẹ́yàmẹ̀yà la wa ta ló ṣẹlẹ́yàmẹ̀yà jù bí òṣèyìn north ta ló ṣẹlẹ́yàmẹ̀yà jù bí òṣèyìn aróòkè ọya Tinubu jọ̀wọ́ ló débẹ̀ náà wọ́n ṣẹ̀ lọ́dún kan ní ẹ ti fẹ́ gbẹ̀mí ẹ̀ Buhari lọ́dún mẹ́jọ ó ṣe àgbákò tẹ́ńkíá everybody ṣe fẹ́m fẹ́m ẹ̀ ẹ̀ sọ nǹkan kan Buhari ó yọ gbogbo pàtó dórí oyè ó yọ gbogbo àwọn tí wọ́n jẹ́ elédè mi kúrò níbẹ̀ ó kó fúlàní síbẹ̀ so buhari owó wa tribalized right <laughs> ah bùràǹtà yìí ṣáà ń gbà àwọn bàbá wa mọ́ra buhari wà tribalized àwọn fámìlì ẹ̀ mẹ́rin ló kó síbẹ̀ buhari wà tribalized bí ó ti bọ́dà ilẹ̀ yorùbá kébi pa wá kú ṣùgbọ́n ó ṣí bọ́dà ilẹ̀ haúsá kalẹ̀ buhari ò wà tribalize ó wà tribalóòsì ni no tell me ìwọ fúnra rẹ tó ń sọ̀rọ̀ tún kọ̀ bùrátà ẹ̀ gbà tó ń lé tó ń lé Sunday Igboho káàkiri tó fẹ́ lọ gbé wálé ẹ̀ẹ́ wọ́n máa mu ni wọ́n máa ṣe gbá ni wọ́n máa ṣàwo ni ọ̀gágun túkọ̀ bùrátà ẹ̀. àwọn agbésùmọ̀mí mélòó ló mú to prosecute how many of the x-men ló mú how many of the boko haram ló mú hmm. dey play bèbí ti ṣẹ́jú àti gbọ́ tó bá gbé àwọn bàbá wa mọ́ra any of them tó bá fọ́ọ̀lù fún ẹ wàláì wọ́n fọ́ọ̀lù fún ẹ nínú ilé ni o tó bá fọ́ọ̀lù tó bá fọ́ọ̀lù fún ẹ ń ta àwọn náà ń ṣàwàdà ni ọlọ́run ògún gbọ́ wọ́n ń ṣàwàdà ni ṣé wọ́n ti máa pa ọba ni wọ́n ti ń pa ọba tó máa láwọn lágbára kan táwọn ará àwọn ẹrú kú tẹ̀dà sí tẹ́kọ̀ wọ nàìjíríà tó ń bá wọlé ká wọn mọ́ àwọn náà mọ̀ pé wọ́n ní bá wọn ṣeré ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú ni nàìjíríà máa pín a máa gbòmìnira ẹ tó bá ní kò ní ṣojú ń tọ̀ láṣẹ Elédùmarè ọlọ́run mọ tó máa fọ nítọ̀hún lọ wọ́n ti wọ́n ti pé òun máa mú wa lọ́wọ́ dání tá a fi ní bọ́ lóko ẹrú táwa ń ṣe ẹrú káàkiri gbogbo òlu ọmọ Yorùbá wa ń ṣàlìmọ́ ń jìrì no ọlọ́run ló mọ tó máa ṣe fún nítàn Túkọ̀ Buratai ẹ kàkà síwájú. the event attracted to okay mo ti kábẹ̀ yẹn Olowu as the Ok, Buratai who described Olowu Kunta as a the tribalized Nigerian who has shown love to people across all ethnic groups Olowu Kunta ẹ pẹ̀lẹ́ sà wọ́n lè ti show love to people across to all the ethnic groups across Nigeria I wish they show love to you sir all the ethnic groups that you show love see, I wish they show love to you the same way they show love to you I wish they can show love to the Yoruba people the same way you show love to them because our Yoruba èèyàn dáadáa ni wá we show love ah, we are full of love that is why we celebrate birthday we dance we do merriment we do gbadungbadun we show oríṣiríṣi because we are full we are àwọn kì í sadist a kì í ṣe ẹni tí náà máa ń bàjẹ́ a kì í ṣe tó máa tó máa tó máa ń yọ̀ that that always rejoice in people's iniquity a kì í ṣe tó máa ń yọ̀ tó máa ń find fun nínú ká pààyàn yorùbá ò kì í find ẹ̀ àwọn àti àwọn àgbésùnmọ̀mí tí wọ́n pààyàn tí wọ́n gé orí èèyàn tí wọ́n dẹ̀ ń jó this is not of Yoruba people àwọn Yorùbá tí wọ́n mingle pẹ̀lú wọn nísìnyí tí wọ́n ń pawọ́pọ̀ bá wọn lọ ṣe wèrè tí wọ́n ń ṣe àwọn Yoruba yẹn wọ́n kórè ìbú ràn wọ́n ni ajá wọn ajá wọn bá kinní kan àgùntàn wọn bá járìn ó padà àjẹgbẹ́ báyìí fọ́ọ̀sì ni torí pé ẹ̀kan kórè burúkú láti ibi tí wọ́n ti ń bọ̀ wọ́n á kórè burúkú ràn wọ́n ni we are loving people Yoruba people àbí báwo ni we are loving loving we are loving people so saying um, baba obakunta is a loving person you are right you are very good and correct and right sir mm. we show love to people we gba àlejò àlejò lagba. la gbà ta fi gba àwọn fúlàní lálejò tó wá dàgbà kò sílẹ̀ ilẹ̀ yorùbá lẹ́nu. Mm-hmm. say those agitating that the country should distinguish must be ready to carve out their own part and move it to the ocean <laughs> ọ̀rọ̀ bí ìjà bí ìjà kò ń tọ́ lọ́rọ̀ buratai wọ́n ní gbogbo èyí tẹ̀ ń fẹ́ kí nàìjíríà pín wọ́n ní kẹ́ẹ̀bù páàtì ti yín bẹ̀ buratai <laughs> buratai ó ní gbogbo èyí tẹ́ sọ pé nàìjíríà máa pín ó ní ẹ̀rọ abu páàtì ti yín tó bá bìlọ́ǹgì sí yín ẹ̀bù kò lára nàìjíríà kẹ́ lọ dá sínú òkun àní ìdásókun we make use of it páàtì tiwa ní yorùbá nation páàtì tiwa ní yorùbá land tàbá ti wá a máa wá make use of it a máa ṣoríire ń bẹ ilẹ̀ wa ma free from àwọn ajínigbé a máa lè lọ sóko a máa lè dáko a máa lè máa import oúnjẹ wa kò ní sí pé wàhálà à ń lọ sọmọ ọ̀dọ̀ káàkiri ilẹ̀ wa máa fi wá lọ́kàn balẹ̀ a nígbà àlejò ọ̀ràn we have learned our lesson nínú nàìjíríà anybody tó bá fẹ́ wọ̀lú wa àgbà passport àgbà fisa wọlé ni tó fẹ́ sori burúkú àdìpọ́ọ̀tì ẹ̀ báwa náà wà nílùú òyìnbó bíbí tá a fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ọ̀dọ́kọ̀ èèyàn lè gbàlejò ṣùgbọ́n àlejò ọ̀ràn ó yí sí kéèyàn kéèyàn lè jáde hmm. a lè a lè ṣí bọ́dà wa àwọn àwọn other countries àwọn foreign countries tí wọ́n fẹ́ bá wa ṣe wọ́n á lè wọlé wá because there will security ọmọlúàbí ni wa àwọn yorùbá ọmọlúàbí ni wa àwọn kì í ṣe olórí burúkú èèyàn there is there will be security Ah, kì í ṣe olórí ibú so other people will be coming in láti wá ṣe business pẹ̀lú wa a ní buddha sókun òkun báwo òkun tẹ́gbọ́n òkun àwọn bàbá wa ni la fẹ́ lọ buddha sókun fún a máa bù a dẹ̀ máa maintain ẹ̀ ni. Hmm. <laughs> olówó kúta we are not putting the yes o um, baba wa. Um, Lai Muhammed amúnísì tí wọ́n bọ̀ létà hmm. mi fẹ́ sọ nísìsiyìí wa Lai Muhammed nísìn <laughs> torí Lai Muhammed náà ti shop breakfast o ugo ṣe ń bàbá bàbá mi dẹ̀ ni o ah, bàbá mi kọ́ ní Fúlàní ni wọ́n pẹ̀lú fìlà arọ́ tán máa ń dè yẹn yes èyí tẹ̀ ń wò mí kí lẹ rí sí tí Buratai sọ kí lẹ rí tí Buratai tún sọ ṣọ́kàn Buratai ò bá. <laughs> ogun àwọn ọ̀tá pátá ọkàn wọn ní balẹ̀ ọlọ́run ogun ọlọ́jẹ́ ń gbọ́ gbogbo ọ̀tọ̀ yorùbá nation ọlọ́run kan wọn ní balẹ̀ we are winning we are what we are winning i win we are we are winning we gbata thank you morale wa tún high sí this shows we are winning àmọ̀ nǹkan tá à ń ṣe ẹ má fààyè gba fashion people are calling me Yorubawuyi Oh, sọ̀rọ̀ nípa bàbá yìí lóge bàbá kínní kan i don't want to say anything because i have said this like how many years back bóyá bíi three two three years ago i have said it that mo máa wá fídíò mo sì máa wá play ẹ̀ fún yín ẹ bá ẹ máa kì mí ẹ ní prophetess ẹ máa pè mí ní prophetess ọlọ́run ọlọ́run prophetess ni mi. <laughs> i have said it that many that you don't believe ó máa jojú yín Yorùbáwùyí ẹ má bínú ó máa hard fún èmi láti feel disappointed I don't know if you would like to adopt that kind of life tèmi ń lò ó hard fún mi láti feel pé ah ah ah professor kinní kan dẹ̀ ṣe kinní kan ah ah mi ò believe pé ìyẹn lè ṣe o I don't usually say that I don't usually feel disappointed because mo believe pé èèyàn ni àdẹ̀ tí rí nǹkan kan many many and many will still come out unexpectedly tẹ́ ní expect ìgbà tí mi dẹ̀ ti sọ yẹn nígbà tí mo sọ nígbà yẹn <laughs> àwọn ọmọ Yorùbá nation náà náà ń bú mi o <laughs> Yorùbá wuyì ohun tí mo bá ṣe kalẹ̀ náà máa padà ṣe wọn bí wọn dáa wọ́n lè èmi lè báyọ̀ famọ̀ gan náà níta o àní Yorùbá nation kò sẹ́ni tó ń ṣe mí Yorùbá nation Ọlọ́run kò sẹ́ni tó ń ṣe mí kò sẹ́ni tó ń bá mi jà kò sẹ́ni tí mò ń bá jà kò sẹ́ni tó ń kọjú mi kò sẹ́ni tí mò ń kọjú ní Yorùbá nation ibi tí mò ń lọ ni mo focus ibi tí mò ń lọ báyìí ni mo focus mo ń wọ̀ ọ̀nà báyìí nínú Yorùbá nation o lè má mọ tactics tèmi because kò lè yí ẹ that is my own tactics bẹ̀ tí mo bá ń lọ báyìí tí wèrè kan bá ń bọ̀ máa kàn fi sódà máa kàn yan ni wèrè kan bọ̀ máa kàn sún yan báyìí ni but I am going to Yorùbá nation ohun tí ẹni tó wà ní Yorùbá nation tó ń sọ Yorùbá nation yídà ìwò ń parọ́ yídà ìwò ń sòótọ́ yídà òfẹ́ gbẹ̀yìn ìgbẹ̀bọ̀ jẹ ohun tó máa sọ ti máa fún ẹ lẹ́sìn tó máa wá pé èmi àti ẹ máa fi jà ó máa lágbára gan omi ìyá ní bá ẹ ṣe ni Ọlọ́run wàá you go explain explain explain explain taya no evidence mi ì bá ẹ ṣe mi ní bá ṣe ni that is just me tó bá ti di pé yorùbá nation ló gbé sọ gbé dání o irọ́ tó bá wùn ẹ̀ kò fẹ́ pa kódà tó bá bá bá mi jà báyìí tó bá mú mi bọ́ta tí má fi lè fúnyàn lé sí ní yorùbá nation ah, ẹ lọ wo dáadáa mo máa mú evidence ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn wá ọlọ́run tó bá mú mi bọ́ta pé mo fèsì èèyàn nínú nínú yorùbá nation mo bẹ́ẹ̀ pamọ́ gan-an mo máa mú kéèsì ọdún kan àbọ̀dún méjì tó ti lọ sẹ́yìn mo máa mú wá when i was talking about this um, ó ṣẹ̀sìn kò ṣẹ̀sìn wípé ilẹ̀ yorùbá ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni yorùbá nation yorùbá nation agitators many of them ah, tó bá ti ṣe kínní kan ẹ búyà láyé ẹ ni some of them are even thinking pé tó bá ti lọ forí kan lé agbọ́n níbì kan wà á máa wá wá yorùbá nation kan tó máa gbé jẹ́ ó máa wá wá yorùbá nation kan tó bá ti forí ìyá yín kí ni mo sọ ìyá yín ohun táwọn bá ní dáwọ́ táwọn bá ní lè ṣe àní dáwọ́ lè.

the same way táwọn ọmọ nàìjíríà náà ń fún nàìjíríà nàìjíríà politicians tí wọ́n fún ọ ní time lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n jẹ́ kó yé wọn pé ẹ ṣe ń tá a fẹ́ o ṣùgbọ́n láwọn ò gbọ́ láṣàkẹ́lẹ̀ àwọn ti gá àwọn létí lọ tí wọ́n máa jabò wọn báyìí wo wọ́n máa wò bóyá ikán parapọ̀ ó mọlé ni ìka mùdùnú máa bóyá lu àwọn sí gbàtí mo sọ̀rọ̀ yẹn gbà gbogbo nọ́mbà ta ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ẹ̀rẹ́ ẹ̀sìn ojú wọn ti já ń sìn ohun tí mo sọ nígbà yẹn àwọn náà ti ń pariwo nísìnyí o táìmù tí mo pariwo yẹn tó bá jẹ pé wọ́n jọ́ìnì nígbà yẹn ni èmi ò ní ẹgbẹ̀jà mi ò torí tájà táwọn onílé ìjà ní dálẹ̀ irú múfútì yẹn kò ní ní ọba àǹdí o mo fi sáì sọ fún wọn nígbà yẹn wípé kékeré nìyẹn ti máa ń pa ẹ̀ka àrókò tó bá dàgbà ọdún eré máa gbẹ́bọ lọ́wọ́ yín o ṣùgbọ́n torí pé ọlọ́bẹ̀ nìyí ọlọ́bẹ̀ nìyí pé yorùbá wù ìyẹn bó ló ti wá bó nìyẹn ṣẹ̀ṣẹ̀ wá ṣèbóyẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni ah, ẹ ká ṣe kinní kan mo fún títí mú yín lẹ́kùn ọ̀dà nísìnyí ogun yín ti ń sọ̀rọ̀ ni ẹ má jẹ́ kinní kan olúwo káwọn ráyè ẹ mo mú ti sọ pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ́ ti rí a sì máa kọ̀ọ̀kan sí torí ní kí ìgbà ọ̀la ta wá ó ṣáàjù àdìsá àtòṣùpá àwọn méjèèjì àdìsá àtàyìnlá ọgbà méjì làwọn méjèèjì ẹ wo ẹyin tẹ̀ bá ti bá mi download tap tap send ẹ lọ bá mi download tap tap send ẹ ẹ lo promo code orúkọ mi abiola tts abiolatts ẹ̀hún bùrátà kò rí pé lórí tap tap send nísìnyí owó ti di one thousand five hundred and fifty kò rí o ẹ̀ ẹ̀ tẹ́ bá yẹ ti subscribe sí youtube channel bá mi tẹ subscribe button. Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mo ń jẹ́ if you are seeing me for the first time ajé introduction I am the one and only Akalolo of Yorùbá land adáwọ̀nlẹ̀ Yorùbá ọmọ ìjọmọ lọ Àbẹ̀ní ọmọ òṣèré pààrọ̀ tó máa pààrọ̀ tó máa déwájú federal government self appraise yìí náà nìkan o ah self appraise ni aláǹgbá tó bẹ́ látòrí ìrókò ó ní yáyà yá I salute myself tẹnìkan kan ò bá yín mi èmi gan lára mọ̀ yín rẹ́ ni èmi àwọn ò nílò ònú gbogbo ọjọ́ báyìí ẹ̀rín ni àwọn ò lẹ́ni tá à ń bá jà àlẹ́ni tó ń bá wa jà ìwọ́n tó bá dẹ̀ ń bá wa jà pọ́blẹ́mù ti ẹ nìyẹn o lórí ìkànnì yìí kò sí bànújẹ́ ńlẹ̀ see you on my next show ẹ tẹ subscribe button yín kẹ́ wá tẹ notification bell yín ṣé ẹ ti rántí tẹ thumb lórí show yìí ẹ ti share. God bless you as you share it as you thump up and as you put your opinion in the comment section ẹ bá wa opinion in the comment section Elédùmarè bless blessing. see you on my next show bye bye ó dàbọ̀.